di irun di irun di irun di irun means plait di irun means plait mo fẹ́ di irun mi mo fẹ́ di irun mi